أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله àti ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gúnlẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí nílùú ìbàdàn lọ́yọ̀ọ́ tẹ̀ ti wá níbí tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Schools are men across Nigeria, but only few are standard. If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muflihun High School is for you to enroll the children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ dá Mùsèmùsè. Ibi ìkákọ́ mọ mọ̀lẹ́ta ìwé bá yanjú tó ń tọ̀rọ̀ ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ mùsùlùmí àìsí tó ní ilé ìjẹun tá a ti ń kọ́ mọ̀lẹ́kọ̀ọ́ lárúbáwá hadith sikin nahu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ifeolodun idiobi area ibadan or call zero eight zero five two six one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three. Muflihun High School. Learning for success in both worlds. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك abẹ́lọ́n gbogbo àwọn òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n ń bá ètò yìí lọ tí wọ́n tún ń dá síṣẹ́ ọlọ́run ọlọ́run bá ní san kálukú lẹ́san olóore jẹ́ ká jọ jèrè láyé inú sàárì àtijọ́ gbèǹde alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa khalid taofik tí ó kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله لكم آياته للناس لعلهم يتقون ọlọ́run má jẹ́ kí ọmọ náà má jẹ́ kó gbàgbé màláíláí àti gbogbo àwọn ọmọ wa ẹ jẹ́ kí a tún gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa mọ́mínà akínlẹ́yẹ bísímìlá. kọ́lá rasulullahi sallallahu alaihi wa sallam la takulu bishimali fa inna shaytana yakulu wa yashrabu bishimali rawahu muslim translation the prophet of allah peace be upon him said do not eat with your left hand for it is shaitan that eats and drinks with his left hand transmitted by muslim lessons from the hadith one. Islam forbids eating and drinking with left hand. Muslims are urged to eat with their right hand. Three, we should avoid emulating shaitan in our day-to-day activities. Ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ kó jẹ́ kí àwọn òbí wọn ó jèrè wọn kó jẹ́ ká sórí ire láyé àtijọ́ ògbéǹde alkiyama. ẹ̀yin arúgbó ọlọ́run bí ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà bó ṣe ń pé ogún báyìí ohun tí ó dáa ká fi bára wa sọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ alẹ́ ìtìkáf níta ń pè ní ìtìkáf ìsàtìpó sílé ọlọ́run kíkóra ró sílé ọlọ́run àwọn àfààní tí ń jẹ́ ìtìkáf òun náà ni mọ̀láza mọ́tòlì masjid wàlẹ̀ ẹ̀kọ́ mọ́tò fi ìlẹ̀lẹ̀ ìbáàdà ká dúnímọ́ ká takú sọ bá ń gbọ́ takú tọ́ ọlọ́run lọ́rùn ọlọ́run lèèyàn máa takú lọ́rùn. ìtumọ̀ ẹ̀ ni wípé takú sínú mọ́sálásí mọ́pònù mọ́sálásí mímọ́ dúnímọ́ mọ́sálásí mímọ́ gbénú mọ́sálásí àti wíwà nínú mọ́sálásí fún ìjọsìn fún àwọn ọjọ́ wo wá ni fún àwọn àlàáṣírù àwáhìr ní Ramadan fún àwọn ọjọ́ mẹ́wàá tó kàn nínú oṣù Ramadan àǹfààní nínú nǹkan tí ṣẹ̀rí àfẹ́ fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí òun ni pé táàwẹ̀ bá ti pé ogún kọjá sí wípé òórùn ọjọ́ táàwẹ̀ ó fi pé ogún kó lù bá wa nínú mọ́sálásí eléyìí tá a ti fẹ́ ṣe itikaf kí wá ní ìtànpè bẹ́ẹ̀ gan kí ló sì fà á àwẹ̀ di méní àlọ́ itikaf ààwẹ̀ di mọ́kànlá ó di mẹ́ẹ̀ẹ́dógún ó di seventeen ó di nineteen ó di twenty àwa ní ká lọ kóra ró sínú mọ́sálásí àáfàá ní tọ́fọ̀ ọ̀kọjá pé ká lè ṣe àlékún sísìn lọ́n àlékún ìjọsìn àti kó lè já sí wípé a ṣe kòǹgẹ́ oore tó lágbára jù tí ń bẹnu rọ̀mọ́bọ́ọ̀nù oore wo lóore tó lágbára jù òun náà ni láíláṣùlọ kọdírì òru ńlá kan òru pàtàkì kan òru abíyì òru agbára òru tọ́lọ̀ wọn bá sọ wípé fi áyú fúlọ́kù kú lu amúrin hakeem òru yìí ni wọ́n máa ń yanjú gbogbo àlámọ̀rí òru kádàrà òru àyànmọ́ òru àtúnyàn òru ìpè bùbù òru yíyí nǹkan tí ọ̀dà afẹ́lẹ̀ padà sí dáadáa òru tó jẹ́ pé nǹkan lè fi dá tẹ́lẹ̀ tí ó tọ̀ bí ìdàkejì ni ló fi já sí wípé òru ni làìlátùlù kọ́dírì máa ń wà tó bá ti wá lé lẹ́nìkan tó kú òlé tó lọ ọdún ní mọ́mọ́sálásí tó yẹn lé lódì pé àlóhùn sáfẹ́ ṣe kò ń gẹ́ ore àtọ̀sán àtòru yóò ráyè sí lọ́n òru yóò ráyè ṣe kò ń gẹ́ láìlátùlù kọ́dírì tó lọ ní láìlátùlù kọ́dírì khairun min alfi shahar pé òru abiyì òru làìlátùlẹ̀ kọ́dírì yìí òru yìí lóore ju ẹgbẹ̀rún oṣù lọ one thousand months tọ́já sí eighty three years plus some months ọdún mẹ́tàléní ọgọ́rin àtàwọn oṣù díẹ̀ òun ni àtẹni tó bá ṣe kòǹgẹ́ láìlátùlẹ̀ kọ́dírì ọ̀nà sórí ire wájú ọlọ́run ẹ̀yin arúgbìn ọlọ́run ìhìtì káàkù yìí mọ̀ṣẹ̀rọ̀ ìyàtùhù ìjó tiẹ̀ wà nínú ṣẹ̀rí àbí ìjẹ́ ó wà nínú ìlànà ọlọ́run àti súnà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam àáfàá níbẹ̀ ni yustahabul itikaf fi ṣáàrì ramadan àáfàá láàfẹ́ àtìpó ìkóraró ìtakùtọ̀ ọlọ́run lọ́rùn nínú mọ́sálásí ní ọjọ́ mẹ́wàá nínú yìí ni ẹ jẹ́ ká gbọ́ ohun tíyàwó rẹ̀ ìyá wa ìyá àwa olùgbàgbọ́ òdodo ìyá wa Aisha ọlọ́run kó bá ní yọ́nú sí wọn nínú hadithi tí màmú wa Bukhari àti Muslim tí wọ́n gbà wá ìyá wa ní kánà yà àfátífù àlàáṣọ́ọ̀lù àwákírà ní Ramadan àtàtà wà fáwù lọ́wọ́ azza wa jalla wọ́n lànàbí sallallahu alaihi wa alihi máa ń kóra aró fún ọjọ́ mẹ́wàá tó kàn nínú oṣù ramúlá náà èyí wọn ló tún tá a wà ń bẹ́ yìí tọ́lọ̀ ń fi mú ànábì sọ́dọ̀ ànábì ò lè má ṣe itikaf tí kóra ró sínú mọ́sálásí ilé ọlọ́run kódà nínú àdíìtì mi wọ́n lànàbì sallallahu alaihi wasallam ọdún tí ó láǹfààní àti ṣe nù Ramadan ìtàkàfà áṣírò láṣírì mìíràn ṣàwàl kọ̀dọ̀ ánlẹ̀ itikaf fi Ramadan fàyínà wúlámù yàtàkì dálí fi Ramadan wọ́n lọ́dún táwọn ẹbí ọ̀la àǹfààní àti kóra ró fúnjọ́ mẹ́wàá tó kàn nínú rọmọdọ́ọ̀nù ó ṣe lọ́jọ́ mẹ́wàá tó kàn nínú ṣàwáàlì torí para ń tà mọ̀ nípa àṣesí ànábì sallallahu alaihi wasallam táwọn ìjọsìn kan tànàbí tó bá fọ ànábì wù ànábì àtún máa san padà ìsì káàfù òkè ń sọ̀rọ̀ yẹn lódodo ṣùgbọ́n nínú tá a fẹ́ púpọ̀ tá a fẹ́ kéèyàn máa ṣe láti fi súnmọ́ lọ láti fi lékún ní tìláwà láti fi lékún ní àbùká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni ànábì sallallahu alaihi wasallam ó máa ń ṣe i'tikaf àwọn sàábé rẹ̀ àwọn náà máa ń ṣe i'tikaf kódà àwọn ìyàwó ànábì náà arákọọ́lẹ̀ àwọn náà ṣe i'tikaf àáfàá ní i'tikaf tá à ń sọ yìí bọ́kùnrin ṣe lè ṣe òun náà ni obìnrin òun ló lè ṣe o ṣùgbọ́n tóbìnrin ó tó lè ṣe itikaf àwọn àáfàá wa ní bí àwọn mọ́jẹ̀mú kan wà ní ibẹ̀ torí pé ìyàwó Aisha ọlọ́run kó bá ní san wọ́n lẹ́sàn-án rẹ̀ aráàdì sì pé àwọn gangan wọ́n gbà yọ̀ǹda lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam fa azina laha ànábì dẹ́ yọ̀ǹda fún ìyàwó Aisha láti ṣe ìtìkáàfù nínú àdíìsì tá a sọ lẹ́ẹ̀kan àdíìsì Bukhari àti Muslim yẹn tí ìyàwó Aisha lánàá bí wọ́n ṣe ìtìkáàfù ní òru ọjọ́ mẹ́wàá tó kàn ìyẹn tọ́lọ́hún fi má nàbí sọ́dọ̀ ìyá wa ń ṣàní fún màtá kafa àzùwájú ní bá àdìyí lẹ́yìn ìgbà tánàbí wàá kú tán àwọn táwọn jẹ́ ìyàwó rẹ̀ àwọn náà tún máa ń ṣe itikaf ṣùgbọ́n àwọn àfa àwa wọn lóbìnrin tí ó bá ṣe itikaf alákọ̀ọ́kọ́ ni ibnu zaujiha yóò gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ ìwọ tó ọjọ́bìnrin ìsì káàfù rẹ̀ sọ̀rọ̀ débi pé tọkọ ọrịa ọ̀bà yọ̀ǹda fún ọ wà lọ lágídí obìnrin tó fẹ́ lọ ṣe ìsì káàfù ọkọ rẹ̀ gbọ́dọ̀ yọ̀ǹda fún áìdá àkànjọ lọ àbọ̀kọ́ wà lé òun bísí pẹ̀lú àwọn ọmọ àbò pẹ̀lú àwọn nǹkan míì tó tọkọ ọba ti yọ̀ǹda fún ọkọ lẹ́tọ̀ọ́ lọ ṣe torí ìyàwó Aisha ó gbà yọ̀ǹda fún yọ̀ǹda ìyàwó náà gbà yọ̀ǹda ìyá wa Zainabu náà gba yọ̀ǹda nínú àwọn àdìsí ọ̀tọ̀ọ̀tọ̀ ànábì dẹ́ yọ̀ǹda fún wọn obìnrin tọkọ rẹ̀ ọba ti yọ̀ǹda fún kò lẹ́tọ̀ọ́ sí kó lọ ṣe itikaf kódà tọkọ rẹ̀ bá yọ̀ǹda fún ọ lọ bá ṣe itikaf ọjọ́ márùn-ún làáfàá bá tún rí i pé òun ní bùkátà síyàwó òun lọ bá pè ọ padà pé tọ́ bá ti parí itikaf lọ́la ọ̀la ni Ramadan twenty five wọn bá ọjọ́ márùn-ún tó ṣeun ọlọ́run gbà máa bọ̀ wálé o èyí tó bá tọlọ́run mu ni kóbìnrin yẹn ọ máa ṣe kí ni o yóò máa bọ̀ wálé abọ́kọ ọ̀rẹ́ tíráàpù tẹ́lẹ̀ ó ti wá rò pé ìtúnu àwẹ̀ kan lòun ó ọba dé ní ramadan twenty seven lọ́ba pé ọ̀fẹ́ bọ̀ wálé ọ gbọ́dọ̀ lágídí pé ń parí àwọn nìyẹn wà ní ọmọdéẹmọ tó gbọ́dọ̀ gbòye bákan náà òun ni pé obìnrin tí ọ̀rọ̀ ṣe ìtìkáàfù ọlọ́run ló fẹ́ lọ súnmọ́ kò gbọ́dọ̀ já sí pé ìtìkáàfù rẹ̀ yóò tàn wá dá àdánwò lẹ̀ àwọn ìtìkáàfù lónìí nígbà bá lọ ṣe ìtìkáàfù tọ́jẹ́ pé yẹn mọ́ bíbí ẹ̀yìn tàràwí ìlálẹ́ láwàárí pé àdánwò mi nìkan ṣẹlẹ̀ làwọn tó lọ ṣe ìtìkáàfù láwàárí pọ́kàn àtòbí wọn múra wọn méjì méjì bóyá wọn tún ń tagi láàrin ara wọn bóyá tí òtún yẹ kọ́ máa ṣẹlẹ̀ lọ́ba tún ṣẹlẹ̀ lé ọlọ́run àdánwò ni eléyìí ọ̀rọ̀ itikaf kò gbọ́dọ̀ rí báyìí rárá kìí ṣe kóbìnrin àlọ́ ṣe itikaf ni wọ́n máa fira alẹ̀ tọ́jẹ́ pé tọ́lẹ́ẹ̀tì tí wọ́n máa lò àwọn ọkùnrin wọ́n rí òhò rẹ̀ ilé ìwẹ̀ tí wọ́n lò wọ́n máa rí ìhòhò rẹ̀ eléyìí ni àwọn tí àwọn àfáà tí wọ́n sọ èyí tó sì dáa jù náà ni kóbìnrin tí ó ṣe itikaf kọ́mọ̀sì nínú àwọn ẹ̀jẹ̀ ìbímọ àbí ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá ti rí ẹ̀jẹ̀ rẹ̀ ń dáa jù òun ni kó máa bọ̀ wá sí ilé tọ́lọ́wọ́n bá àlékè ọlá kó fún wa ní àgbọ́yọ́ rẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run apá kejì òun láti parí àwọn ọ̀rọ̀ tó kù nípa itikaf fáàsì sọ̀rọ̀ díẹ̀ náà nípa Lailatul Qadr ilé ẹ̀kọ́ mufleon high school àwọn náà sonígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ ẹ máa pè wá ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight admission lọ lọ́wọ́ nílé ètò wa àti ní school náà títí òru ọ̀la táàtù máa pàdé جاهد إسلام رشيد عاشم أبو عمر السلام عليكم ورحمة الله وبركاته